kéèyàn máa wá ìlà fún gbogbo nǹkan kó wá jẹ́ pé téèyàn wá fún ìlà làákàyè mo rò pa láyé mi pé làákàyè èèyàn òun lèèyàn ń tì bọ́ tí a fi ń wò pé àwọn ah, báyìí lọ sí ẹ̀kọ́ rí báyìí lọ sí ẹ̀kọ́ rí báyìí lọ sí ẹ̀kọ́ rí. gbogbo eléyàrá yìí yóò padà wá pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n ẹmúdọ̀ yìí pé ara ń tà sọ fúnra wa ni pé àwọn èèyàn kan bẹ tá à ń pè ní kọ̀dàríyà àwọn kọ̀dàríyà yìí irú àwọn èèyàn wọlé àpè wọn irú àwọn èèyàn wọlé àpè wọn àwọn tí wọn ń takò kádàrà ṣe rí àwọn tí wọn ń takò kádàrà yìí àwọn onímọ̀ kún wọn sí mẹ́ta wọn kún wọn sí mẹ́ta. àwọn alákọ̀ọ́kọ́ wọ́n máa ń pè wọ́n ní kọ̀dàríyà tó mùṣìríkà kọ̀dàríyà tó mùṣìríkà àwọn kọ̀dàríyà tó pẹlẹ bọ̀ ni wọn àwọn làwọn tí ó sọ fọlọ́n tó wà tó jáde kí a mọ̀ ní pé láwùjọ Allahu ma ashrakna wala àbáwò báyìí kọ́ lọ́wọ́ bá fẹ́ ni àwọn bá ti ṣe bọ̀ ìgbà táwọn ti ṣe bọ́ tó ẹ fẹ́ ọlọ́run bọ́ bá tó láàrẹ dáa ó fẹ́ dáadáa fáwọn àyìnbó yẹ káwọn ṣe náà tẹ̀gbẹ́ táwọn kọ̀dárí àfẹ́ takò náà ni ìgbà táwọn ti lè ṣe yẹn a jẹ́ pé ọlọ́run bọ́ bá tó láàrẹ dáa kò fẹ́ káwọn ṣe dáadáa torí pé dáadáa nìkan ló fẹ́ kọ̀ bàbọ̀ sálàyé ìjẹ́ńkọ́rọ̀ mọ̀ sí àná. ní ilé tàwa ok kò sí wàhálà àwọn yẹn kọ̀dárí yàrá wọn náà ṣé rí à ń bọ̀ wá bí gàgà tá à ń pè ní alẹ́ ti jáde mi kọ̀dà kí ẹ̀ máa fi kádàrá sí ẹ̀húnjà ṣé gàgà bá ṣẹlẹ̀ fún mi kádàrá ẹni ọjà lè náà ó ní kádàrá ẹni ọ̀sán àwọn aburú mi náà ó ní kádàrá ni ẹ dákun síwájú kó tó ṣe aburú yẹn sọmọ kádàrá ni tó fi lọ ṣe ó ti mọ ń tọ́lọ̀ ń kọ́lẹ̀ ó sì wá sàbúrú tán tí wọ́n á lọ mú kádàrá wa láti fi sọ́pọ́ọ̀tì tó ṣe irú àwọn aláwọ̀ṣà àlọ́hùn aṣọ̀tàn àtọ́nà bá fẹ́ ni àwọn bá ti jáde náà kádàrá òun lójú wọn jáde mo yìí mi ti tọ́yìn àwọn ẹlẹ́ẹ̀kejì náà ń pè yàtọ̀ wòlá kọ̀dáríyà tó ń wò lára tó ń àwọn kọ̀dáríyà tó ń fi kọjá àrà tó yányá. àwọn làwọn tí wọn sọ wípé ọlọ́wọ́n ọba kò mọ gbogbo nǹkan wọn nà fa ìlú ọlọ wọn ní nígbà tó bá tó ṣẹlẹ̀ tán lọ́lọ́run tó máa mọ̀ àwọn ẹni kọ̀dáríyà tó ń wò lára àwọn ti pé kí lọ́kọ̀ ọlọ́run pẹ̀lú kí nígbà ọ̀sẹ̀lẹ̀ kan lọ́lọ́run náà wà á mọ̀ pé ah ó ti wá ṣe báyìí kí ọlọ́run bọ̀ ọmọ síwájú kéèyàn tó ṣe wọ́n á ní tó báyìí kó ọmọ síwájú kéèyàn tó ṣe eléyìí tó yàn fẹ́ ṣe yẹn tó lè fa ìyà fún yàn lọ́dọ̀ rẹ̀ yóò yẹ kó jókòó fún yàn kéèyàn mọ̀ bá ṣe torí ike yóò gbà fún yàn kó fẹ́ lómi yóò lọ́ wọn san lẹ́sìn ọ̀wá ní pé kó fẹ́ lómi yóò wà lọ́wọ́ wọn ni àwọn ẹlẹ́kẹta àwọn kọ̀dàríyà tó mú tàwa sí ẹ̀kọ́ àwọn kọ̀dàríyà tó wà láàrin àwọn méjèèjì tá a náà ẹ sọ̀rọ̀ mi yẹn tó yẹ wá ṣé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá sọ yìí ó ní tó ṣe sábàbí àánú wọn ọlọ́run ní mi àti mi sọ àwọn tó ṣe sábàbí àánú wọn níbi ọ̀rọ̀ ni kí ẹ máa ṣe tààlé ní tọ́lọ̀mbà ṣe ní tọ́lọ̀mbà fẹ́ lè má tó fi lè kí ló fà á tọ́lọ̀mbà jẹ́lẹ̀ ọjọ́ ẹjọ́ lówó tí kò ń bẹ́ tálíkà títí làákà ìbọ́ yẹn tó wà lókè yẹn wò gbà táwa lọ́lọ́ náà ló ṣe méjèèjì ó sàbẹ̀sí fẹ́ nìkan nìyẹn mo rò bá jọ mi ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú tó fà á tí àwọn wọ̀nyí fi kó síbi àṣìṣe bí ọ̀rọ̀ kádàrà á wọ́n ní mi máa fi tí ẹ̀dá bá ṣe wo ìtọ́lọ́mù sí láti wò pé táwa bá ṣe báyìí láàrin ara wa àbòsí káwa wò pé tọ́lọ́ náà bá ṣe bẹ́ẹ̀ àbòsí tí bàbá ọmọ yóò ṣe ń tójú bá ń lọ fáwọn ọmọ rẹ̀ táà ní ìsàbòsí mo rò pàjọ mi ìyẹn ló fà á òfìjọ jẹ́ wípé lójú àwọn pọ̀dárí àlọ́jẹ̀ta ẹni àánú ni wọ́n ọlọ́run ní mi àti mi sọ̀rọ̀ ṣùgbọ́n a nílé sọ̀rọ̀ púpọ̀ lónìí ó ti rẹ̀ gíga ṣùgbọ́n àwọn tó bá yí ni ìyá máa dábẹ́ yẹ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú ògbọ́dọ̀ tó bá dọ̀la a máa tẹ̀síwájú dáadáa lórí ọ̀rọ̀ ó wù mí kí ká máa tẹ̀síwájú mi àyàwé àyẹ̀wò sí dáadáa ọlọ́run kò sàkọ́ bàbá rẹ̀ tó mú níbẹ̀ ìyá máa dáhùn. نعم وأنت ولا ظالم sallallahu alaihi wa sallam tọ́ lọ́kàn yẹn àti báyìí papọ̀ irun tí wọ́n ń tọ́ka sínú báyìí kò sí tọ́ka pẹ̀lú ẹ̀ irun tí náà Al-Qur'ani àtàdé ìsìláwá mi kò sí tọ́wà ń bẹ̀ ṣùgbọ́n tá a bá ní pé kákan wọ̀ tí wọ́n ń tọ́ka sí ni pé ń tọ́jú ọmọ irun náà wà nínú báyìí nítorí pé àṣẹ kù bọ̀ tíra ọlọ́run tó lálàáfíà àkọ́kán náà sì pọ̀lú ẹ̀ àtàwọn ọ̀rọ̀ tí a ń kún lójú nítorí ọ̀rọ̀ ọ̀run wá nínú àwọn anábì ọlọ́run tí wọ́n ti ṣáájú anábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà máa ń kírun bí wọ́n kà sí máa ń kírun tí wọ́n lọ́yàtọ̀ sí ti anábì Muhammad tí wọ́n lè sọ ọdún sí ìrọ̀lẹ́ sókè náà tí mo dáhùn bẹ́ẹ̀ náà tí bẹ́ẹ̀ mi wà wọ́n á tó wá sáà àwọn kọ̀dàríyà tó yẹ pé wọn àbá tí wọn àwọn ẹsẹ mọ́ṣíríkà wọn à sì tún dàbí àwọn tó ṣe wípé àwọn sọ pé kò sí mọ́ nìkan àwọn wá wà láàrin méjèèjì sálàyé méjì èyí ni mo lọ yí àṣàlù wọn nìkan làwọn ṣe náà fúlẹ̀ sálàyé àwọn tẹ́ni àkọ́kọ́ wọn ṣe náà fúlẹ̀ èyí ni pátápátá.

没有限制，没有限制，没有限制，让我把这个打破，我这个打。torí pé ẹnu àwọn èèyàn gbọ́rọ̀ wọ́n sọ lọ́nà ẹgbẹ́ dájú wọn ló jẹ́ kí wọ́n lè dín kó ní dín máa ń sọ sọ́lọ̀ èyí sọ lọ́rọ̀ bá ń sọ́lọ̀ ń kọ́lọ́ bá ń sọ sí tàbí wọ́n pé sọ pé náà ti gíṣù ń sà fún ádámù kò wá sọ fáwọn mọ̀lẹ́ka ó tún wá ní kí wọ́n jọ ṣe ìdánwò papọ̀ wọn ẹlẹ́gbẹ́ ni ọlọ́run tó rì jò àkọsí tí mo fẹ́ nu wọn sùn àwọn ọ̀rọ̀ tó lè fà bínú ọlọ́run kí ni àjẹnà sí bẹ́ẹ̀ wọ́n ayé kan sọ̀rọ̀ àwọn ọlọ́run bá ó lè fà bínú ọlọ́run bá fún un. ìbéèrè mi. ṣé bẹ́ẹ̀ lèmi wá abuse ó jẹ̀rẹ̀ mi pọ̀ nà kò sí mọ́ ẹ̀ fẹ́ béèrè béèrè ìbéèrè ń pọ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ bá béèrè èmi gángan máa bí léèrè fúnra mi a lè béèrè àwọn béèrè mi tó yàtọ̀ sí ọ̀rọ̀ kára nà. ìjọba ti ṣe iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìpẹ̀lú kọ́tà ọ̀rọ̀ àti ẹ̀jẹ̀. náà ọ̀yà. láì ní sùn. ọ̀yà síbẹ̀ rẹ̀ ni wà á lọ sí. ìtọ́rù tí ń ṣe fáwọn èèyàn fífi díà rẹ̀ àbí kàn ṣe ìtọ́rù lásán fífi wojú rẹ̀ ọlọ́run náà tó bá padà ṣe fi rẹ̀ eh, ní fífi díà sí àtọ̀ tó ti rí àwọn tó ń bọ̀ yìí òun kà fi ṣe fídíò àtọ̀ òun fẹ́ ṣe sí wàhálà. náà ààrẹ kò sá. àwọn fáàlì padà jáwọ́ ń bẹ̀ torí ìdí náà sọ pé káwọn àwọn èèyàn mọ́ gbàǹgbà yẹn wọ́n ti yọ kúrò nílẹ̀ torí wọ́n ń fa nínú yẹn ń gbà ní àtàwọn nǹkan mi nítorí ẹ̀fà ni pé wọ́n wá tẹ̀sítì ẹ̀ nínú nígbà náà sì máa lọ káàkiri wọ́n tẹ̀sítì ẹ̀ lára àwọn ẹ̀mí àwọn náà apologize tí o kò sí lọ ọ̀pọ̀lọpọ̀ yìí náà lè gbà fẹ́ dúró máa yẹrẹ ẹ máa gbà fáwọn ọmọ ọmọ gbà ó jẹ́ wàá gbà fáwọn ọmọ tí wàhálà rẹ̀ bá dé ó lè wù. sẹ̀ríà islam ọ̀tá ẹ̀ẹ́kà ní kọ́sọ̀ bíi sẹ̀ríà ti takò sẹ̀ríà ọ̀tá. ara nítorí ẹ̀rẹ́ wípé èyí gbà tó yẹ kí náà ti ṣe ọ̀rọ̀ rẹ̀ lọ sí ìlà hamad anabi sọ ìyẹn ti fẹ́ ṣe nǹkan yẹn gẹ́gẹ́ láì ní ló ti ṣe ọ̀rọ̀ kò sọgbọ́n ẹjọ́ ọkọ̀ jẹ́ kan nu méjèèjì ọgbọ̀ lábà lórí ẹ̀mí yìí náà ìgbà yẹn lẹ́tọ̀ wá ìkánú ẹ̀ wù wò pé mo fẹ́ ṣe lé ìgbà yẹn lẹ́tọ̀ wá ti ṣe ọ̀rọ̀ ebó ti kó fún mi lẹ́ẹ̀kan. ara ní kí yẹn fẹ́ ṣe lè yẹn máa ń ṣe lórí ẹ̀ yẹn fẹ́ ṣe nǹkan kan báyìí ní wàá ṣẹlẹ̀ oyè. nínú ìwà àdìwọ ẹ bá mi ju ìwà. o sì ní ìwà lè tànú bí ìdásí ilé ìbàdàn. ìgbà yẹn kọ́ lẹ́yìn oṣù ṣe kọ̀ọ̀rọ̀ ìgbà tí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ ní títà ìgbà tí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ mọ́tò mo ti wò pé mọ́tò mo fẹ́ mọ̀ tán báyìí mo wá fẹ́ bẹ̀rẹ̀ gba ẹ̀ ní wà lọ́sọ̀. ìgbà tí yẹn bá ti wò pé lẹ́yìn kankan mo fẹ́ fẹ́ ìgbà yẹn ní mo ṣe. ti yé? wàhálà kò ó tọ̀nà dídábẹ́ fóbìnrin ó póríṣiríṣi torí pé ta máa ń dá níbẹ̀ póríṣiríṣi àwọn obìnrin tí wọ́n yé níwá tí wọ́n nílé tí wọ́n dà yàrá haram ni kéèyàn dá fáwọn yẹn torí yẹn kà dá méjì wọn yóò ṣe wọn sí àwọn míì bẹ bó ṣe wà lára wọn kò ní ká tọ̀ jẹ tí wọ́n bá tọ̀ jẹ wàhálà ní ìtura àwọn míì bó ṣe wà lára wọn jẹjẹ tí yìí dá sálàyé mi tó ṣe ẹni tó bá ti ní tí yàrá máa ń dá jẹjẹ ní kí wọn dá sí tó ti lọ́la ànábì pa ẹni tó máa ń dábẹ́ fóbìnrin láyé ànábì sọ́lá àlè wájú ọ̀sálàmù láṣẹ obìnrin tó máa ń dábẹ́ fóbìnrin wà láyà tí yóò bá ṣe ní Islam kò yẹ kóbìnrin wà tẹ́lẹ̀ tó ń ṣe àṣẹ mi wà látòlẹ́yìn tó rọra máa gé orí ẹ̀ tìǹtìǹ má jẹ má gé ẹran yẹn mọ́lẹ̀ dáná instruction dáná bì fún mi tó ń lò nà. Okay. àwọn àfa àwọn kan ní wọn sọ pé kò sí tó burú àwọn ẹlòmíì sọ wípé mímọ ní ara ẹni lára láì nídìí iṣẹ́ wò fẹ́ yìí ìgbéyàwó ṣe máa lu mú ẹgbẹ́ yóò nira ẹlòmíì òkè la tẹlẹmí òkè máa padà di gbígbẹ́ yìí náà ṣùgbọ́n ààrẹ ìkẹ̀kẹ̀ tá a lè sọ pé kò yẹ lọ́wọ́. Oye ere mi wa ayo. Naam, wa alaikum salaam. Thank you.

ìyá tí ó bá ti kó ń sá fún ìlú olùmọ̀sán tó ìyá òwe à ní nílò tí sá fún wájú bóyá ìyẹn àwọn ìyẹn tí ó wà bẹ́ẹ̀ kò wá òwe tó lọ sí sá wájú nígbà tá a ti sè é ṣé màá gbára láti lọ sí ẹ àmàlù ṣé ẹ̀dá nìyẹn bí ọmọ ẹ̀ sí ẹnu mọ́ṣáláṣí tó kún yẹn yóò bá ti kún yóò yẹ mọ́ṣáláṣí tó náà kó tó lọ wọ̀ ṣé bẹ́ẹ̀ lè mi wá yìí. ṣé mi wá àjò sí pẹ̀lú nǹkan ọlọ́ọ̀lọ́ là tẹ̀síwájú dáadáa ẹni wọn tá a sọ lónìí ọjọ́ ìjọ sáà máa ń rẹ̀ tó tààtà àgbà àjọ sùhánù mọ́hàmù so ká lè ṣe wọn bá wa ṣe